alágbèrè kò ká gbogbo ayé àmọ́ kò sáyà nìjọ fún ọlọ́run ẹni kò níbi rẹ̀ ẹni ọ̀dọ́ ẹni kò súnmọ́. náà sì ní òwe káwùsọ̀rọ̀ olójú ìyàbá ti tóbi tó wọ́n ti lágbára tó kò sójú tó lórí ọlọ́run. wà á yàtọ̀ àrí àkèjọ bẹ́ẹ̀ sì gbogbo àyípadà nínú ọ̀bẹ èèyàn ó ní lánàá kò ní lónìí ọjọ́ lánàá kò ní lónìí ó ní lánàá kò ní lónìí kò sí. wà á àṣírọ́rù. gbogbo nǹkan tó pamọ́ pèrèkèdè lọ́wọ́ àwọn ẹ̀jọ̀ náà fẹ́rẹ̀ kó pamọ́ fọ́mọ́ gbogbo nǹkan tó sì hàn pèrèkèdè náà lọ́wọ́ àwọn ẹ̀jọ̀ náà kò sí ìgbàgbọ́ náà pamọ́ sọ̀rọ̀. tí pé fi ọlọ́run bá ọba àtúnṣe ọkọ̀ tó yá sí pé gbogbo bẹ́ẹ̀ bá ti lè tó bẹ́ẹ̀ bá ti lè lórí ìfà ọlọ́run bá ta. Bàbá ní láti ṣe láwọn àtúntò àwọn àtàkùn tó pa àwọn àtàkùn lókè Yeah. tó yọ ọ́ jáde kúrò nínú wọ́n sínú mọ́lẹ̀ ẹ̀rú ọlọ́run ni òjísé ọlọ́run ni aláàfin ọlọ́run ọmọ bá mi láwé amọ́ra lẹ́yìn náà. ẹ̀yin wá bí wọ́n ń kó òwe lọ́rùn. gbogbo ẹ̀yin ọmọ ìyá àbí ti ilé kòwé ẹ̀rọ bí kò gbàgbọ́ lọ́wọ́ sí wúyà àti àwọn bàbá lọ́rọ̀ àwọn síwá lónìí lágbèjọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ táwọn àgbèjọ tó tóbi yìí. abẹ́lẹ̀ àyà ti gbòye wọ́n àwọn fẹ́ bá a sọ̀rọ̀ nípa ayé ìpàdé ayé àtẹ̀dá ìyá abẹ́gbẹ́ méjèèjì sí wa. fáwọn àyàtì ìdòdòdó wà láyàtì ìrọ̀rùn. nípa ìsẹ̀mí ayé tá a sẹ̀mí àti sẹ̀mí tá a sẹ̀ lọ́rí láì ìyá méjèèjì abẹ́gbẹ́ ìyẹ̀wò sí wa. àwọn àyàtì ìdòdòdó wà láyàtì ìrọ̀rùn. ìsẹ̀mí ayé tá a sẹ̀ méjèèjì bóun ló ṣe ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba tó dá wa sọ wáyé. àwọn sọ̀rọ̀ lọ́dọ̀ náà kúrò lọ́dọ̀ ìṣòro ìgbẹ́ mi. ẹ̀ka ìyàwó àdámọ̀ àyà kúrò rèé. ọlọ́run ẹ̀ lọ́wọ́ ìgbésí ayé là ń lò yìí ìgbésí ayé. àkàtú ẹlẹ́kọ̀ọ́ wa níwáyà awolari. àbọ̀tọ̀ ní ayé yìí fáàlì kásẹ̀tẹ̀ kọ́nà sí fáàlì síra ayé lọ́jẹ́ ìtòjú ní ìgbà ìwò ní. bẹ́ẹ̀ sì ní kẹ́sì máa wọ́pọ̀ mo fẹ́ kó òbí ọ̀pọ̀ mo fẹ́ kílẹ̀ mi ọ̀pọ̀ mo fẹ́ kọ́mọ mi ọ̀pọ̀ kọ́kọ́ obìnrin tó ṣe jẹ ọrùn ẹwà ọjà òtútù òmìnir níwájú ẹgbẹ́ ìyàwó lọ́wọ́ dáadáa. lẹ́yìn náà lẹ́sẹ̀ kan náà ó ṣe dá lónìí ó ṣe rí mi ọlọ́run apá ìwé rẹ̀. bàbá ìlànà ẹ̀ àdéhà ọ̀dà òṣè nílọ. bí ilé ayé ṣe rí nu ni bó dá sí gbogbo ọba kòtò bí òṣèlú ọ̀lẹ́ ẹ̀ka náà nù. ẹ wá ìdí tó ń bẹ lọ́rùn tó fún wa bẹ́ẹ̀ ó náà làgbẹ́rẹ́jì lágbàdo náà bá fún gbogbo ẹni wọn bá ṣe ti. kìí ṣe yìí nìkan ló tún wà lọ́rùn ìyọ́nú ọdún náà tó tóbi jù níbẹ̀ náà. ọmọdé ara kò lè nílá ìlú tó bá wà lọ́rùn ọ̀bẹ náà ni òun mú báyìí náà lọ́pàá òun lè mú un. bọ́bá lè gbé òun ni kọ́ wọn náà lè gbé ìṣẹ̀lẹ̀ ayé yìí ìgbádùn ẹ̀kànjẹ́ lásìkò ìròyìn làbùkù ìyàwó bẹ́ẹ̀ tí mi náà fi kọ́ ọ. ọlọ́run ti dàbẹ́ ọmọ náà máa sálápá tètè nígbà tí ọlọ́run kẹ́kẹ́ mú ni pé ẹ máa sálápá tètè lọ sí ibi tó dàpọ̀ oríṣi lọ́dọ̀ ọlọ́run. sáàbùkù ìyàwó ọ̀dọ́ra sí ilé náà fi kọ́ ọ. ẹ máa sálápá tètè lọ sí ibi ìwọ́n oríṣi lọ́dọ̀ ọlọ́run. ọ̀gá àdúrà ìsámẹ́rin wàhálà ní ara rẹ̀. ẹ máa sálápá tètè lọ sí ibi àdìjẹ́ náà àti ìró rẹ̀ tá a bá fi kóra wọn àdìjẹ́ náà tó náà ó fẹ́ kọ̀ọ̀kan tu rẹ̀. Àwọn apàdé náà yìí kalẹ̀ léṣe báwọn tó bá fi gbé ní wọ́n gbọ́ náà gbọ́ dáadáa. Wọ́n sì lè gba òjíṣẹ́ ọlọ́run gbọ́ dáadáa. Láàrin àwọn ọmọ tó ń lé àá. Irú àyíká ńlá ńlá ní orí ńlá ńlá ní lábọ́dọ̀ ọlọ́run o. ẹ̀yọ́ bá lọ àmì ni ó fún ọdún tó fà á Thank you.

പ്രാർത്ഥന ഇതിനോട് ചെയ്യണം Thank you. gbọ́. àbí wá sọ̀rọ̀ àbí káyé wẹ́rẹ́. ìbéèrè fún bàbá wọn rà lé ẹ̀kọ́ bàbá wọn sábẹ́ rẹ̀ bá mi. àbí ẹ̀rọ mi àrẹ ọ̀dà mi láwọn ẹni ní ẹ̀kọ́. bọ́lá àwọn bàbá mi pa àwọn akẹ́lẹ́ tí wọn náà ti di ìjọba bẹ́ẹ̀ sí. àmì ìyẹn sì lọ. ọ̀sán ọlọ́dà àtúndé lè fi hàn ní àyà. àwọn àyà kan bí fẹ́ sí. ẹ̀rù gbọ́dọ̀ bá sì ní ayé níbẹ̀. ó sì fẹ́ lójú ẹ̀gbọ́n náà bá ṣe sọ. ọlọ́ni ní ayé rẹ̀ ìbò tì í ayé àárín ọmọdé ní àárín àgbàlagbà. wọ́n ti rẹ̀ ẹ̀kọ́rẹ́sẹ̀ ọ̀sán lásán ayé jẹ́ òtẹ́ẹ̀lì kan wá gbà wọ́n lọ. àti ìmọ̀ ṣe bá àárín àárín ara yín tí mo dé ìdìbò mi nígbà ìbò mi ẹbí mi ìtọ́jẹ́ ìtọ́jẹ́ ìgbìyànjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìwà ọ̀pọ̀ lọ́fẹ́ kó ló ti lọ́pọ̀ adé tó kálukú sábẹ̀ náà ni lọ́fẹ́ kó máa ní lọ́pọ̀ adé tó kálukú sábẹ̀ náà ni ìdí jáde náà ni láǹfààní jù máa nà ní. bẹ́ẹ̀ sì ni àárẹ̀ ni àárẹ̀ kókó lè ṣe ìgbéyà rẹ̀. adé tó lọ ń bí bí yìí olùdarí náà lè tètè mọ́ sí ọ̀dọ́ ọlọ́run tẹ̀ ẹ̀kọ́ náà bá kù. wọ́n sì lọ lè ní dáadáa. bẹ́ẹ̀ sì ni ọ̀sọ́ta láyé jẹ́ gẹ́gẹ́ bí akẹ́kẹ́ lóbìnrin ṣe sọ̀sọ́ lóbìnrin ká ọ̀sọ́ fún bẹ́ẹ̀ náà láyé jẹ́ gbogbo wa ọ̀sọ́ lásán ló jẹ́ fún wa decoration ni àwọn ọmọ akó bẹ́ẹ̀ àwọn ọmọ akó lára wa yọ.

yìí náà ni kò ní jẹ́ tẹ̀mí ló tún ti lẹ́nu ní dọ́kítà yìí lọ. Wàjà ló bá sá èdè ká yìí ti ti rìn rẹ̀. Ọ̀rọ̀ náà tó o sì tó bẹ́ẹ̀ tó o ṣe bẹ́ẹ̀ tó o fa bẹ́ẹ̀ yóò padà fa rẹ̀ náà sí wa. Òkú yára fi láti yàtọ̀ ilé ayé ni yọ̀wọ̀ ayé ọ̀tún àgbákòrè àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀ á ṣe nítorí ẹ̀ àdáàbò àmà ńlá bí ẹ̀ka ńlá tàkàdá ahọ́n ilé ayé tuntun rẹ̀ padà ọ̀hún máa ọ̀dẹ́ra fún nígbà ní ayé lọ́dọ̀ ọ̀bẹ̀. amúlò pé tí ọba yẹ ká yí ó tí ó ń jẹ tí ó gbà pẹ̀lú sẹ̀mí ayé ó dúró dáadáa ọmọ ìwé wáyé ọ̀dààmú ara rẹ̀ kò ṣe ìjàmbá kò bá yẹn kò bá tẹ̀lé ẹ̀dẹ́ kò ṣàbòsí irú àwọn eléyìí lọ́wọ́ tó lọ́wọ́ ìgbà náà yóò rí àforíjì látọ̀dọ̀ náà àtúntò. bẹ́ẹ̀ náà ọdún ọdún ti wá fún ní ìyọnu látọ̀dọ̀ náà lórí gbogbo sẹ́kẹ́ máa ṣe wọ́n rí ìyọnu náà wọ́n bá ìyọnu náà pàdé wọ́n bá ìyọnu pàdé wọ́n bá ìyọnu pàdé wọ́n bá tí ó dùn

lónìí bẹ pẹ̀lú mi lónìí yóò máa bẹ pẹ̀lú mi lọ báyìí lára. wọ́n ń lórí àwọn ọ̀hún ló ń tẹ̀lé ọ̀hún ló ń tẹ̀lé ọ̀hún. àwọn sí ọ̀sán àti ẹ̀kọ́ wọn bá àárín náà wọ́n bá gbogbo àwọn àfáà tó ọ̀rọ̀ kiri káyé gbogbo àwọn ìmọ̀ọ́mù tó ọ̀rọ̀ kiri káyé gbogbo àwọn balógun tó ọ̀rọ̀ kiri káyé gbogbo àwọn olóyè tó ọ̀rọ̀ kiri káyé gbogbo àwọn kàdí tó ọ̀rọ̀ kiri káyé gbogbo àwọn dáàbò tó ọ̀rọ̀ kiri káyé gbogbo àwọn mùdáyé tó ọ̀rọ̀ kiri káyé wọ́n fi láwọn sílẹ̀ báwọn náà. ọ̀bẹ̀sọ̀lá àtàwọn àyàtà àlẹ́ ìlera ọ̀tọ̀ òkúta wa mùsùlùmí pátápátá bàbá wa àlàáfíà ọlọ́run kó máa bá wa àlùbáríkà ọlọ́run kó máa bá wa orí ọlọ́run kó máa bá wa gbẹ́yìn sí mi àyè. àwọn ará ìlú wa àwọn onílẹ̀-èdè ni àwọn onílé ni àwọn olókòlókè ni tí wọ́n ń rí ilẹ̀ tó ń gbó wá ní àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo ìjẹ́ ìṣòro mi. nígbà orí ìjẹ́ ọ̀la kàdé owó ti wọ́n ra wọn lé rẹ̀. gbogbo ìgbà ló dẹ̀ mọ́ nínú gbogbo ibi wọ́n bá wà ẹni tó wà lẹ̀ ẹni tó wà lókè ẹni tó wà lórí gbogbo bí alẹ́ fún àdéhùn tó wà ní mùsùlùmí ọlọ́run alágbèlọ́jọ́ máa bá gbogbo wa gbé ìrànlọ́jọ́ máa bá gbogbo wa gbé orin ọlọ́jọ́ máa bá gbogbo wa gbé láti òkè tán rẹ̀ wá. Àwọn ṣe ń gbé àwọn jẹ́ ọba tó ń ká jù nípa òyìnbó ta ara àpẹ lọ́rọ̀ rẹ̀ nítorí pé àwọn tó lọ́dọ̀ náà kúrò lára ìṣẹ́ ní. wọ́n lè fẹ́ ní àwọn ilé ilé dábàá ló lè ṣe é dábàá ló lè fẹ́ ìlà. gbogbo àwọn tó wọ́n yà pèpè yí ọlọ́run bá yọ̀ máa dá gbogbo ìgbé wọn padà sí wọn nírò rẹ wọn nílé àná wọn nílé àná. ọjọ́ wọn láàrín fún mi ìdáná Àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ní ṣe